We are on again on GOCC Street Bible Quiz. I still remain myself, Olarewaju Oluwafemi, Samson. Let's go. the first man in the Bible? The first man in the Bible is yes, Adam. Right, thank you, sir. Ẹ jọ̀ọ́ ta ni ọkùnrin àkọ́kọ́ nínú Bible nínú Bíbélì? Ẹ ṣé sir. Who was the first man in the Bible? The first man in the Bible. Just answer the damn question. That's Adam. All right, thank you, sir. Ẹ jọ̀ọ́ máa ta ni ọkùnrin àkọ́kọ́ nínú Bíbélì? Ọkùnrin àkọ́kọ́ nínú Bíbélì máa. Okay, ma. Yes, ma. Now, can you tell me what is the name of the first man in the Bible? First man in the Bible. Yes. yes. Adam. Okay. Thank you, ma. Ẹ jọ̀ọ́ ma ta ni ọkùnrin àkọ́kọ́ nínú Bíbélì mọ̀. Ọkùnrin àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ dá. sọrí ẹ pọ̀ tẹ̀nà. Oh, really. ẹ jẹ́ máa ta ni ọkùnrin àkọ́kọ́ nínú bíbélì. Eh? ọkùnrin àkọ́kọ́ nínú bíbélì mà. Ekwensu eh, romance ya mami wọta. Who is the first man in the Bible, sir? All right, thank you, sir. Ẹ jọ̀ọ́ ta ni ọkùnrin àkọ́kọ́ nínú bíbélì? Who is the first man in the Bible, sir? The first man? Yes. Just answer the damn question. You're trying to ask me the first man in the Bible. The name of the first man No, I wasn't present when he was leaving, but his name yes. is Ada. All right, thank you, sir. Yo, ta ni kí ló ń kọ ọkùnrin àkọ́kọ́ nínú Bíbélì mà? Ọkùnrin àkọ́kọ́. Orúkọ ẹ̀ mọ̀. Nínú Bíbélì. Ọkùnrin àkọ́kọ́ tó náà kọ́kọ́ dá mà. Ó ní Ádámù. Ẹ ṣe máa. Who is the first man in the Bible? Name of the first man in the Bible. First man in the Bible yeah, is Adam. All right, sir. Thank you, sir. That's my. Ẹ ta ni ọkùnrin àkọ́kọ́ nínú Bible. We know. Ta ni ọkùnrin àkọ́kọ́ nínú Bíbélì? lè bèbè tí ò lè bèbè. ọkùnrin àkọ́kọ́ tí ọlọ́run kọ́kọ́ dá. Who was the first man in the Bible? first man? Yeah, in the Bible. Adam. Uh, mọ̀ pé wọ́n ra mọ̀ pé abrahamu bàbá ìgbàgbọ́ ni abrahamu jẹ́ ọkọ sarah sarah bí isaki fún abrahamu ilé kọ ìyàwó isaki. Abraham is to Sarah, Isaac is to who? Ah, <laughs> Emeka. Abrahamu jẹ́ gbogbo ara wọn fún Abrahamu jẹ́ bàbá gbàgbọ́. So Abrahamu jẹ́ ọkọ Sarah, Isaki ọmọ rẹ̀ jẹ́ ọkọ Tanima. Uh, yeah. Abraham is to Sarah. Abraham is the husband of Sarah. So Isaac is to who? Eskelebebe tí ò lébèbè. gbogbo alamọ̀ pé Abrahamu ó jẹ́ bàbá orílẹ̀ bàbá ìgbàgbọ́ ìyàwó ẹ̀ jẹ́jẹ́ Sárà Ísáàkì ọmọ Abrahamu ẹjọ́ kí ló kọ ìyàwó Ísáàkì. We all know Abraham, father of our nation. Yeah, Abraham wife name is Sarah. And he has a son called Isaac. What is the name of Isaac wife? Isaac later married, and when he married, he give birth to two children. We know. The name of his wife, sir. The name of his wife? Yes, sir. I don't know. Oh, really? Abraham, father of a nation. Yes. He has a wife called Sarah. Mm-hmm. He has a son called Isaac. Okay. Yeah. What's the name of Isaac's wife? Isaac's wife. romance ya mami wọta. Abraham jẹ́ bàbá bàbá orílẹ̀-èdè bàbá aya rẹ̀ dẹ̀ jẹ́ Sarah ó bí ọmọ tó ń Isaac kí ló kọ ìyàwó Isaac Isaac yeah, ẹ ṣe máa Abraham is to Sarah okay. Isaac is to Musa the wife of Isaac I don't know. Abraham jẹ́ bàbá orílẹ̀-èdè ìyàwó ẹ̀ sì jẹ́ Sarah so Isaac ọmọ rẹ̀ kí ló kọ ìyàwó ọmọ Isaac náà. Okay, man. Abraham is to Sarah. Abraham. Abraham is to Sarah. Abraham is the husband of Sarah. Mm-hmm. Isaac his son is to who, sir? Name of his wife, sir. Ah. Abraham ni bàbá ìgbàgbọ́ bàbá orílẹ̀-èdè. A dẹ̀ mọ̀ pé ìyàwó aya tí bàbá Abraham fẹ́ jẹ́ Sarah. Omo, Abraham jẹ́ Isaac. Kí ni orúkọ ìyàwó Isaac? You want to cure my rat too? Oh? Eh. I'm going to get angry with you now. Abraham is to Sarah. We all know Abraham is just about to Sarah. So Isaac is the son of Abraham. So Abraham is to Sarah, Isaac is to who? Like, name of Isaac wife. Just answer the damn question. You can try, you can try. Isaac is the son of Abraham. Abraham is to Sarah. Sarah is the mother of Isaac. So Isaac is the who?